ọ̀rọ̀ àsọdùnkọ́ lọ́rọ̀ tí mò ń sọ yìí o gbogbo àwọn ọkùnrin tá a wà láyé lónìí gbogbo wa lọ̀rọ̀ ìbáwí ninety eight percent inú wa wọ́n fi wá kó náà jáàná mọ́ ìjọ kẹyìn ni nbí ìwà òfò ìwọ orí bútọ́lọ́ fi jẹ́ pé bẹ́ẹ̀ dé agandi sàárì ọkùnrin lọ́pọ̀ jù bẹ́ẹ̀ déwájú tá a lé tán gbé sàárì ọkùnrin lẹ́rìí lẹ́yìn mi mo ní kí n lọ fara mi sinmi mo wá rántí òwe Yorùbá ní tẹ́ ẹ bá yóò gbé fò á oúnjẹ kan kí n gbogbo ẹ̀yin tẹ bá ń lọ jíbówú yàbá dáadáa bẹ́ẹ̀ bá ń bọ̀ láti yàbá ìyànà kan lápò ọ̀tún lọ́ndà bíríjì jíbówú àwọn olóúnjẹ kan máa ń tánjẹ́ ń bẹ̀ lọ́wọ́ alẹ́ kò sí irú oúnjẹ tẹ́ ẹ fẹ́ ń bẹ̀ tẹ́ olówó àtàwọn ọbọrọ kìnìún ọlọrọ gbogbo alájọ ń jẹ́ ń bẹ̀ níwájú ta gbangba báyìí ní ilé oúnjẹ ń wà bẹ́ǹsì jókòó sí kan baálé ilé pẹ̀lú ọmọge ìyẹn sàǹsọ yìí jẹ́ fi mí lẹ̀ ní bínú lẹ́yìn ìṣẹ́jú méjì kọ́ọ̀lù kan wọlé sórí fóònù ọkùnrin ẹ̀ẹ́n kí ló ṣẹlẹ̀ ok ok ọwọ́ akọ́ọ̀tì fóònù kò fẹ́ kọ́ igẹ́ èèyàn mọ irú èèyàn tó ń jẹ́ pé ó ń wá abúlò nínú ilé lọ́ba dìde lọ́lọ́ receive call yẹn wọn ò sì síta ń jẹ fẹ́mi mo bá tẹ̀lé kí n ṣiṣẹ́ ìwádìí mi délẹ̀ bó ṣe pèyàwó ẹ̀ nìyẹn ẹ̀ lò ẹ̀ kí ló sọ pé ó ṣẹlẹ̀ ẹ̀ kí ló pè mí fún ìyẹn ni mo ní kí n sọ fún ẹ pé à ń dáná lọ́wọ́ gáàsì ti gáàsì tán báwo ló ṣe ṣe ìwà ni àṣé mo mu gáàsì mi ò mọ báwo mú ni sọ ìwà là ń ṣe lọ́wọ́ ọmọ ìdẹ́ ti fẹ́ so ebi ń pa wọn oníbi táwọn ẹ̀ jẹná débẹ̀ ni kò filẹ̀ sí o mi ò lo gáàsì kankan two kg lẹ́yìn ibi láàrin bí ọ̀sẹ̀ mẹ́ta òde sáré lò tán olórí ibú rẹ̀ ó sì ráńjọ bí oúnjẹ ten thousand naira sórí ìjókòó fún girlfriend òfò tí fi ń bẹ̀ ìyẹn ò bímọ fún ọ kò lóyún àárọ̀ dálẹ́ o bó tiẹ̀ lóyún gan fún ọ ṣé ọmọ tó bí sótò tó wà ń lé dáṣeyọrí àwọn ọkùnrin dáṣeyọrí wá fi mẹ́rí rèénú ayé ẹ tọ́jú ìyàwó ilé yín ara wọn làdúrà yín ti ń gbẹ̀mọ́ wúwo òfò kẹ́lẹ́ bá àdúró jẹun ọmọ láyé.